Ẹ káalẹ́. Ẹ kú etí ìgbọ́ ní gbogbo ibi tí ọwọ́ jà ìkànnì yìí bá dé pátá. Gbogbo ibi tẹ́ ti láǹfààní àti gbọ́ mi ẹ káalẹ́ wẹ kúlé. Ṣé dáadáa ni mo bá yín? Torí dáadáa lèmi náà wà. Ẹ jẹ́ ń kíra wa pé àlàáfíà Ọlọ́run ìkẹ́ rẹ̀ orí àjẹǹjẹ́ tún ẹ̀ tó ń jẹ́ báríkà kó máa bá gbogbo wa pátá. báwo ni ṣé ènìyàn Olódùmarè á fi èrè ṣiṣẹ́ oníkálukú wa sí ní báráyé fọwọ́ tí inshallah rahman àmì ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń fẹ́ mi fún rẹ̀ tọ́rọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ àti àwọn ìpè bíi mélòó kan ni mo rí gbà tó ń béèrè pé ah, kí ló dé ẹ ò fún wa ní ọ̀rọ̀ láti inú ìtẹ́nijẹjọ ẹ má bínú òkè òkè bí ni ò jẹ́ aráyè rí tọ̀hún ọ̀nà ló pọ̀ kó ba lè da kó ba lè dùn náà ni aṣọ òpẹ́ ló kó báyìí rí torí a ti máa ẹ ti máa wò ó pé ṣé àtúní gbọ́rọ̀ láti inú ìtẹ́ lọ́sẹ̀ yìí ẹ má bínú bó bá ṣe gbà náà la ṣe máa yí mọ́ra wọn torí pé mi gan ò fẹ́ já ìyẹn olólùfẹ́ mi níta mọ́ torí ìfẹ́ tiyín àti àánú ọlọ́run lèmi fi ń ṣe kíni ni mo fi ń fakọ sí bẹ́tà aṣọ ìpẹ́lẹ́kọ báyìí rí mi sọ lẹ́ẹ̀kan ọ̀nà lójì yẹn má bínú ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa láti inú ìtẹ́ onílé ẹkúlé ìrọ̀nà ẹ̀ ńlẹ́ ẹ̀yin tẹ̀sẹ̀ ń bọ̀ láti ibi iṣẹ́ ẹ̀tẹ̀ jẹ́jẹ́ awakọ̀ ẹ̀tẹ̀ jẹ́jẹ́ o oní inú ilé ẹ pé àwọn tí wọ́n wà nítòsí kájíjọ fetí gbéyàwó ọ̀rọ̀ lónìí àyànfẹ́ yín olólùfẹ́ yín Usman Akorede ọmọ Adélù lèmi ń jẹ́ òdì rẹ̀ Sànímí bárí ọlá ẹlẹ́gbẹ́ ọ̀pẹ ọmọọba dúdú gbọ́ ẹ̀kọ́rọ́ ọmọ fèrèsẹ́po ní bẹ̀rẹ̀ sà nínú ọmọ bọ́ọ̀lù òbòkú ní yọmọdé lára ọmọ akin international yín náà rèé jiwini ọrọ ọ̀rọ̀ ajádìkọ́ ọmọ olókan ọ̀la ọmọ olókan ọrọ ọmọ olókan wẹ̀tì bíi ẹlẹ́wìí odò á ní mo gbólóhùn kàkàkà bíi yín afọ́ ogun you call me hot man ó gbóná ó ta lẹ́nu kìmá ìṣeré mo ti dé pẹ̀lú omi tí mo fi ń gba ìlé tí ayé mo dé tọ̀hùntàn omi tí mo fi ń gba ìlé tí èèyàn òkúta bíi kọ́hùn sí láwùjọ òkúta ẹ̀yà bìyẹ́rì rẹwà bí ọ̀kẹ́ wa buramuramu nígbóníjù tí gbọ́ ti jọba sẹ̀mí lọ́lọ́ nìyẹn mo ti dé láṣàlẹ̀ mo balẹ̀ bàgẹ́ bẹ́yẹ oníyẹ méje á tún lọ bára wa pò dáadáa tí ó dùn tí ó ti gbọ́gbọ́n ó sì kàn sí tá bára wa sọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní á sì jọ pẹ̀rẹ̀kẹ́lù ó balẹ̀ ní pèkípèkí bí àpò ìyèrè mò ń lọ wá mò ń bọ̀ àgbègbè ara ni mo fi ń bọ̀ ẹ kalẹ̀. ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ láti inú ìtẹ́ ti dé sétí gbọ́yìn lónìí. ìjẹ́ ọlọ́run ọ̀rọ̀ ọba tí ó sọ̀rọ̀ tẹ́nìkan ò ní ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ọba tí ó sọ̀rọ̀ tẹ́nìkan ò ní ní ó gbẹ́nu sọ̀hún ọba tí ó sọ̀rọ̀ tẹ́nìkan ò ní ní pé kí ló sọ tú dànù yí ọ̀rọ̀ rẹ padà tí wàá gbẹnu mi sọ̀rọ̀ láṣàlẹ̀ ìbò tí máa ń ṣe ọlọ́run torí kan ṣọgbọ́n tèmi kan ṣe mọ́ tèmi rẹ̀ ni kì í ṣòye tèmi tí mo fi ń sọ bí kò ń ṣe ìfẹ́ sí àti èmi sì wọ ọlọ́run ọba elédùnmarè àrí ìró àlà ọba ọlọ́kùn gbọ́rọ̀ba tí ń fọba jẹ ọba tó sì ń gbàdọ̀ ọba ilẹ̀ ọba nígbà tí tóbi mo ṣe kàǹtàǹsáàkì fẹ́lẹ́dùnmarè tọ̀ ìjẹ́ ilé tí tó mọ̀rọ̀ gbéyà súnmọ́ ká fi ti gbéyàwó ọ̀rọ̀ lónìí ìjọ èèyàn ọlọ́gbọ̀n èèyàn olóyèyè ọmọọ̀rọ̀ tí tí mo yorùn ìbínú nìkan ara wọn jákàjọ fi tígbéyàwó ọ̀rọ̀ lónìí bàbá ìyá àǹtí bọ̀ọ̀dá sìstá òǹkú àǹtí àti gbogbo ohun tó ń jẹ́ ẹ̀dá alààyè pátá ẹ tún jọ mú kalẹ̀ ẹ mú kalẹ̀ tó ẹ mú kalẹ̀ tọmọ ẹ mú kalẹ̀ tàìkò tí ń ṣe balẹ̀ tọ̀rọ̀tọ̀rọ̀ ká tún jọ gbé fi tígbéyàwó ọ̀rọ̀ lónìí ẹ ìwọ gan ni mò ń bá wí o màmá wa ìyá wa bàbá wa àǹtí àti bọ̀dá tó láǹfààní àti máa gbọ́ mi èṣe kí ló dé ta wá sọ̀rọ̀ tìǹù nínú oore ọlọ́ èṣe kí ló dé tá a ti rọra wá pín pé kò tún ní í dáa mọ́ èṣe kí ló dé o jàre tá a fi jákàn nínú ìkẹ́ ọlọ́run tó pọ̀ jáàmù nínú jaburata èṣe kí ló dé tá wá nírètí bó ṣe ti ń tí nínú ìkẹ́ ọlọ́run tó ń sọ̀kalẹ̀ láti sámà àkàìmọ̀ èèyàn ló ti gbẹ̀mí ara ẹ̀ látara wípé tó pé kò lè dán fóun kò lè padà dùn mọ́ bó ti ń darí náà ni ó máa dàrú lọ bó ti ń rí jákujàku rádaràdá rédèrèdè náà ni ó ti máa rí lọ fóun ó ti gbàgbé pé nínú oríkèé ọlọ́run òun náà ni ọba ti ń sọ ayérédélé sàkìtàn ọ̀dọ́jà ọ̀báninídùú ẹkún fayọ̀ jìrọ̀ rẹ̀ aṣenilóore kàníláyà agbẹnijà sọ ní dàjẹ́ lójú abíní ẹni ọba ti ń sọ kádàrá burú padà sí kádàrá rẹ̀ lọ́lọ́run tọ́ba bọ́lọ́run léèrè á ní mọ̀ọ́yà ni ohun tó ń òun ló ń ṣe ta ni ó bí ta ni ó mu kóòtù lọ́gbọ́lọ́run lọ kò sí ọba tó ń sọ nobody di somebody láàrin kadiju kàlà ọba tó ń sọ ọmọ ìyẹ́ ilé wúdúdẹni tó ń jókòó láàrin ìtẹ̀ àwọn lọ́balọ́ba má gbàgbé ọ̀rẹ́ wa ọlọ́run ọba tó ń ṣèṣì wá ń sánmọ̀ àìkú ni àìṣá ni àìtí ni kò ní àárọ̀ kò láàrọ̀ lé òun nìkan náà ní ṣàkóso ìwò ṣe képe ọlọ́run ò ṣe ní sùúrù ò ṣe ní farabalẹ̀ ò ṣe ṣàdúà ò ṣe tẹpámúṣẹ́ kó wá wò bóyá òun kò ní padà yí dáadáa sí rere torí àdéhùn ọlọ́run òun náà ní innama khalal khusri yusra àní pé lẹ́yìn pé lẹ́yìn ìnira òun ni ọ̀run tọ́lọ́run ọba ọba ọba déédéé ọba tí ò ní ṣe kíni tí ò ní ṣàbùsùn nìkan nínú wa náà ni bá a bá ti ń ṣiṣẹ́ tá a sì ń ṣàdúà tá a sì ń fi ìfọkànsí àti ohun tó tọ́ tá a mú nǹkan mọ́kan tó jẹ́ tiwa tá a mú mọ́ra wọn ohun tó dájú ni pé ohun tí ò tó padà wá ṣẹ́kù ohun tó dájú ni pé bí ò ti ṣe dùn ó ń pọ̀ wá dùn ohun tó dájú ni pé bó ti ṣe ń dàrú ó ń bọ̀ wá tó ọ̀rẹ́ wa ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ wa ẹ má jákọ̀ nínú ìkẹ́ ọlọ́run ọ̀rẹ́ wa má sọ̀rí tìǹù àkàìmọ̀ èèyàn ló ti padà bẹ́ sódò àkàìmọ̀ èèyàn ló ti padà fokùn gbẹ̀mí ara rẹ̀ àkàìmọ̀ èèyàn ló ti padà nọ́tọ̀ ti ẹ̀ mọ́ bó ti rìn àjò ayé ẹ̀ sí àkàìmọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ tó látara pé ó ń wà tí ò sọnù káàkiri ó ti padà dá ẹni tí wọ́n ń lò fún ṣẹ́ṣú àkàìmọ̀ èèyàn ló ti látara pé ó ń wà tó ń sọnù kiri ó ti padà rà rẹ̀ ó ti padà rẹ̀ sọnù ó ti padà ṣàgbákò àbúrú màmá àti bàbá tó ń gbọ́ mi ọ̀nkú àti àǹtí tó ń náǹfààní àti máa gbé tòyí lálẹ́ bọ̀dá àti àǹtí ẹja ṣe sùúrù ẹja nífọkànbalẹ̀ ẹja nífọkànsí ẹja nírètí nínú ìkẹ́ ẹ káàbọ̀ sà ẹja nírètí nínú ìkẹ́ ọlọ́run ọba tí ò ní tán ẹja nírètí nínú ìkẹ́ ọlọ́run tó pọ̀ lọ yàntúrú torí pé àná àtẹ̀nì wa ọwọ́ ọlọ́run ló wà ẹni àtọ̀la wa ọlọ́run náà ló wà ohun tó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ torí pé ọba tó ní ìmọ̀ ohun tó pamọ́ òun lọ́lọ́run òun náà láà sì fọkàn wá sí òun náà láà fìrètí wa lọ sọ́dọ̀ torí òun ló ń sọ burú ló ń padà sọ dáadáa òun ló ń sọ búburú ló ń padà sọ di táyé ń pèsè torí ìpín méjì náà ni mo máa ń sọ dáadáa àpínsìn wà bẹ́ẹ̀ ni àmúsìn wà orí àpínsìn lọ́wọ́n bá ṣe mi àtẹ̀yìn lólùfẹ́ mi tẹ́ ńlá fani àti gbọ́ mi ẹ má sọ̀rọ̀ tí nìyí kẹ ọlọ́run torí pé ọlọ́run ọba ọba tó tó ṣe kéne ọba tó mọ̀ kọ̀kọ̀ wa tó sì mọ̀ gbangba wa ni ọba tó mọ ohun tá a fẹ́ jẹ́ síwájú ká tó jẹ ọba tó ti ṣètò ayé síwájú ká tó dáyé ni ohun tí ó ṣẹlẹ̀ òun ló mọ̀ bí ní àjò wọn ṣe rí òun náà ló mọ̀ ẹ má jákọ̀ nínú ìrètí ọlọ́run gbèsókè lápò òun jẹ́ ń dátọ̀ mi díẹ̀. ẹ káàbọ̀ padà kókó tá à ń bára wa sọ òun náà ni pé ilẹ̀kùn àánú olówó ṣú láéláé. ìrètí pẹ̀lú àdúrà àti iṣẹ́ ló máa ń padà sọ ohun tí ò tó tó máa ń padà sọ di ohun tó ń padà tòrò omi tó ti dàrú ló wá ń padà sọ di ohun tó ṣe kíni tó ti ń padà di ohun àbomọ ohun àmúlò òkúta ọ̀pọ̀lọpọ̀ òkúta tọ́mọ ọ̀lẹ wọn ti kọ̀ sílẹ̀ ló ń padà di pàtàkì igun lé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti rò pé kò lè padà jẹ́yàn ló wá ń padà dẹni tó ń fi àwo tó wá ń padà fàwo jẹun láàrin àwọn lọ́balọ́ba àti níjòyè níjòyè ẹ̀yin tẹ̀ ń láǹfààní àti gbọ́ ẹ̀yin olùtẹ́tí sí mi ẹ̀yin olùgbọ́ mi ẹ má jà sọ̀rọ̀ tìǹù nínú kẹ́ ọlọ́run torí ọba tó lu jára ni ayé ta sì wáyé ó lu jára wọn ẹ má bá wọn sáré ayé torí pé ayé ń sáré ìsáré ayé kò sẹ́ni tó sì lè le bá o rántí pé Ọlọ́run dá ẹ lásán ìwọ náà má dúró torí ayé gan òun dúró lásán ṣùgbọ́n má sáré ayé má lè ayé torí pé àwọn lè bá ayé ayé ń sáré ọmọ èdè yẹn ń sáré má pẹ̀lú àwọn ọmọ èdè yẹn tó ń sáré láti ilé ayé pẹ̀lú pẹ̀lú ṣùgbọ́n o pẹ̀lú àwọn ọmọ èdè yẹn tí wọ́n ń sáré láti rí ìpín tiwọn nínú ayé ò gbọ́n mi yé ọ̀rẹ́ wa ayé ń sáré a ò sì láyé bá má sáré pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń sáré láti ilé ayé ṣùgbọ́n sáré pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń sáré láti rí ìpín tiwọn nínú ayé ayélujára ìrètí àti àdúà òun la fẹ́ rí tiwa mú torí pé tá a bá lé ayé a máa já mọ́ra wọn tí ó sì ní jọra wọn a máa jó mọ́ra wọn tí ó sì ní jọra wọn ṣùgbọ́n nírètí nínú ọlọ́run ohun tí ò tó ó sì ń bá wa ṣẹ́kù ibi tá a dẹ̀ ń nínú ọ̀rọ̀ láti inú ìtẹ́ lónìí pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú ìkẹ́ àti àánú ẹ̀ tó pọ̀ lóní jàbùrọ̀ta lóní yanturu lóní rẹpẹtẹ tí ò ní tán láéláé alọ́wọ́n dẹ̀mí ẹ̀mí mi àti ń sin aláǹfààní àti ìpàdé níjọ́ mẹ́jọ bí ìsìnàlá èmi àmà pé ká rọra ṣe ká ṣe dáadáa ká ṣọ̀rọ̀ sọ ká sì ṣọwọ́ wò torí gbogbo ohun tí a bá ṣe pátá ọ̀rọ̀ tán ní òpadà dì tó bá dọ̀la o àrọ́ bá sì rí lọ́pẹ́ ní bàbá ìtàn ẹ má rẹ pa gílí tó ń ṣe ẹjẹ ikú ń pa abèlè tà sí ọpọlọ tó ń fojoojúmọ́ jọ rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹjẹ àṣírere kó bọ̀ lè wọ apáta gbòròǹgòdò rẹ̀ ó dàbọ̀ á tún fèrè pàdé.